حبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته èyí ni oṣù ramadan inúlógúnyán méjì ìfọdọ́ 1435 hijiriya fíṣẹ́nihu july inúlùmẹ́gbẹ́la ìfọdọ́ 2014 karatuwa èyí ni akwana ifi suratul hashiri aya ẹ̀kẹ́lá bukallahu ta'ala kakinihi wallazina tabawwa'u ad-dara wal iman أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبهوا دار الإيمان دار الإيمان من قبلهم يحبون من هاجر إليه من هاجر إليه ولا يجدون في بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم الله تبارك وتعالى ينهي أبوكما منا ما ينعودومو والإيمان أبانا لما نمنا إيهودو إيمانك من قبلهم دوغبا نبي كيجما أبو مدينة أم الله تبارك وتعالى أقول لبما دين ama mengudu ujane medina dogbanga bu maka ama ngodi imani gwolo dogbanga bu maka tudwe gbe kabu medina kuma takwa takwa kuma gwolo kuma libani bi sallallahu alaihi wasallam ai ujile mi muhajiruna gwaleba amagu gwolo dan tudale abu medina sakanu darul hijra min qabli al muhajirina wa amanu qabla kathirin minhum ojili ma ma ọlọ ọgwẹ dọgbata ka ojili a bụ makata ma wọlọ tụdala medina igide ichi fadola nyiche atụli nyiche nwa allahu tabaraka wa ta'ala onyi dunga ma yau ki shita a shari'a ma iba shi to da hali o memele ma kuma ne yanihi yuhibbuna man hajara ilaihim ma fedo ma fedo abugu ma nwa kare bu ma ma fedo ma yoyo abu medina ma fedo be ki nwa kare ba ma yi unwa anas bin malik radiyallahu ta'ala anhu if hadith ki wa fi musnad imam ahmad yanhi ami muhajirun ma wugwa nabi sallallahu alaihi wa sallama ma toyni ma yanhi ya rasulullah wa unushojo ma ra'ayna mithla qaumin kai abu medina ba alo ne ulama itan qadimna alaihim ahsana muwasatin fi qalilin wala ahsana badlan fi kathir ainihi abu medina ba amalo ne amalo ne ulama itan amalo ne ola abu medina itan tudenta ameŋu du kame ne yi kikili le ili ame kuchama ile pakuchaka takadi kafauna lima una angi angi kuala duka matini tini bumedi ne muko ba majo wa ashrakuna fil mahna ame amelengo mama amakwa melango kwege ami landed property makumane enwi ogi kunyi made aba kogo kane made sanama ama kwa mele amema makumola nga makwenyu anas yanihi hatta laqad khashina an yadhhabu bil ajri kullahu ubyane ba mashini chichukwa kini olada kwa kushakaba abu medina amanya molada kwa kushaka ku kama kama ku makaiba kama manyane nuko olada dun

yuhibbuna man hajara ilaihim abe ki nwa kare ba ma iba abe ile ma afedo ma yanyanyo madu ma shi lowan madu ma shi amun da bai gomunan to aligidai kuma ce unwa nabi sallallahu alaihi wasallama ishe kami hadisi na na na na na na na na na na wa kiyadunga atuli abiye kuma shabu medina ami ansar ami hadisi kiyadunga atuli ma ama hadisi lele mashenana ukai hun un shahadisi yake wa kubo abi bakar bin anas an abihi an jaddihi qala atat al ansar an-nabiy sallallahu alayhi wa sallam ami ansar ama uba nabi sallallahu alayhi wa sallam aibu medina ama yuba nabi umaynihi anibi we sharuwa nga mata abu medina kola marubi ugba anibi ma anibi we sharuwa nga ma tura anibi shibu maka ngishi shabu medina ngishin ata shibu maka iye shibu maka akanya yongowo uja ne medina de bu medina mugbanyi nito allahumma ghfir ansar ama ibi aduha biyo anibi nito ojo ema duba dunga bu ansar mana anibi shini sharuwa ma yẹn ojú ẹ̀ṣà bó medina ẹ̀ṣùmọ́ e gara wa abiná al'ansar àmọ́ mama ojú ẹ̀ṣùmọ́ e gara wa abiná abiná al'ansar àmá jùmọ̀ duk ma ń yáwá ojú ẹ̀dùlé e ìmá bá wọn kwakó kalu ya rasulallah kuma yẹni oníṣẹ́ ọjọ́ wa àwòládẹ̀ na mìírìnà ọmọ ikìṣẹ́ ni múnẹ̀ wa nabi sallallahu alaihi wasallam wa auladil ansar amma ma duku me bi pakusha ka un asha do hawde ma duku me bi ojo ki shimo gara ka ko kuma ni ya rasulullah wa mawalina to amma duka latanha amma duleha abu guma de kala nabi wa mawalil ansar amma dume me ne ba ma di ku adwale to yila dunga gini annabi ba ina duwa ya medina ko ya ma bakwa bi abi kuma shi ami sahabin kanibi ma sha duhaunin tudala ne biyani al-ansar mihna faman ahabbahum فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم يعني أبو أنصار با تو أنغن غماشا وغماشا يوكما آيو أبو مك أبو مدينة أما غماشا يوكما غمال أمامي أما شاوغولي ene duki fedoma meba tobe ki ufedomi ki ne iye ufedoma yi ene duki achula kabo medina bekula kimi anibi ki ashi onwa je ma achula kabo medina yi wala yuhibbuhum illa mu'min wala yabghaduhum illa munafiq ene dua ngejuma ni bekene ki dima ni ko jode ene dua achula kabo medina ni bekene ki ashi munafiki domo

sami sahabi bi kuma gba níbi yí ẹgbà kan níbi ngọ́wí medina abúlé ma'adúmá àmì al'ansar lọ́lẹ̀ hadith múnà yí abu sa'idin na kuduri radiyallahu ta'ala anu alibi sallallahu alaihi wasallam yani hubbul ansar imanun wa bughduhum nifaqun in yi ju abu ansar ba to ali imani da mu ichula kama ba ichula kama ene ki ma di imani ko yonde ali munafiki de dala ami hadisi ki awa ki akola lugbo ama ansar ba ichenana pu medina hadisi ki akola lugbo asile ma chenana to dala gbogbo akere ba ma juma ki yomo tingini to amena albaraka na medina ujen albaraka umi ki na medina umi albaraka ngishi takada hiyo takada al-ilaju birruqa ad-du'a wal-ilaj birruqa takada iko ni nyingi madoa kinihi Sa'id bin Wahf al-Qahtani kiko yani hi ina ina la gido ku ba nibi omole ki adunga kinihi debinu Medina ba debinu albarkan shi wani shanku na gigi debinu Medina e bi bi bi oyodo ododo yodo ko yon wata kusho ba to ile ya karin ya ya gbota ne bi sihiri ola dukuma ti oji unte so da le un dukido ya ne medina en albarka nshi to oju adu je nyuma yeni abu medina ba yuhibbuna man hajara ilaihim abuki mwakara buma maafedo abule nyonyonyo wala yajiduna fi sudurihim hajatan mimma utu e al mali fedoman mata li fedoman ṣeun kuma mẹ́un dúdú ṣe lè mẹ́bà máa wọn ṣe àwọn nù bí pọ̀tọ́ ẹ̀wọ̀n lè fẹ̀rẹ̀ máa gẹ̀ẹ́ àbúnyá ọjá kọlà máa yìí àmì ansar àmì sàábà níbi bí òjá nà maka dẹ̀ bí òjá nà dẹ̀ allahu ala anfusihim máa wọn kí máa máa dùjẹ́ wọn máa kuma máa dù ala على أنفسهم ولو كان بهم خصاصة أقبع تكادك باما udumi ọla ẹwun lẹ́ṣà kàdọ́gbà máa bá máa dó pálógbà ẹnẹ̀ ya ìmáṣàmì sàábà níbi ní ẹnà ànàlẹ̀ àbánẹ́yìn ibi àpòun ìyá kíjúrú ẹkú ẹ̀kẹ́ jẹ ihe ẹ̀kẹ́ ṣọmáyé ń ṣàkọ́máyé ọlọ́pùn akàdẹ́ inú ọmáyé àdínì ihe ẹ̀kọ́ mẹ́bẹ̀ kéhe ń kọ́mẹ̀ ìmáṣàmì sàábà níbi ní ebibilin ojo ki gun wa mana hmm. madalin abani kin yana man ma duje ma paluba ma ka he ma ma ko paluba ojo ibi mu wa ba je ko le duhu ki muda he a he gbele kan e sha ni ba ma ti ni ni la ya ni he gbele wa na ti di wa kan e se gbiti ke se gbiti je o madalini on e abudu ku nga bi ki en to ka kun ne yo mole yila ajo eh, eh, ma ngende di shola mama tanu nganya kwa nyam kwa eh, mu kungi ke jo ya ti idi elungi kwa mu ne yana ti idi ide igbilu ma yana ti ida ba yo yi to ku magagun kine ti idi yi oyin sugbegi ko se le de un nganya ni igbelaro abajo yi e ma tami sahaba ne bi ni ene ni imani ki a sha le abana gide oyo ki se won amara mm. yuziruna ala anfusihim wa law kana bihim khasasa law kana bihim hajatan yuqaddimuna al mahawij ala hajati anfusihim preference de imene ka go ku kemru to bango won liwe eligo e prefer ene ki wane one ke mudo lawo ya ama one ke yun chaka ta ko odon ehe un ki kodi un ki arziki ne di un ki mude ni le di ba ode un body itakwame ame ki bobo meku Allah ya isa unga mu ne ja gboko unga ma ja se ne le hu ma ko manare yegu ma ngore le ire ma kuma re ma o mu chiru da do turu ka me ki ya

kí bísínẹ̀sì máa ṣe bísínẹ̀sì yálì kọ́pẹ̀ni máa ṣe kọ́pẹ̀ni ilé yálì tọ̀ máa wọ́n dágọ̀ kóṣù máa kọ̀mọ̀ àgbà yà áṣókété pọ̀ kóṣù kàmí gọ́ọ̀nà àgbà kóṣù máa áṣókété pọ̀ kóṣù kàmí kọmíṣọ̀nà àgbà àmì kọ́ntìrì lílé kìjọ kẹgbódùmáyín àmì mínísítà má ẹgbàkùnmà tùyé jútà máa rà láwàǹsì mú má àbú háùsì má ẹgbàkùnmà ní sítìn kùmàkọ̀lá alókójá náà yọ́ngbátà máa rà láwàǹsì má má ní má dọ̀kọ́dún mú má nù tàbólẹ̀ àjìmí ẹnẹ́kẹta gbì 25 million oṣooṣù iná lèláhí wọ iná ilẹ̀ ìrajìun kí mílíọ̀n níkà èhò ká tẹ́gàbá díá mílíọ̀n ẹ̀họ́ káyà wọ́n mọ̀ ọ̀dọ́ kàkù màdùdù yọ́n gbáńgé ihò lẹ́lẹ̀ ní ìdáalẹ̀ ha ẹ̀hùn Denki ki kime si ba yoyu ya ba ne ma yoyere ojo ki onan kwalu mana annabi sallallahu alaihi wasallam hadisa fayulu ki yeni afdalu sadaqati yeni hi agbo yi sadaka ki yo tule pa kushaka ba ti ka kini ene keun ki ne tiki imuda bola pili hun po se wa ka ya yi le wa ka yoyo ba torí ka ní na ibi bá yọ̀dán abẹ́ẹ̀kì nẹ́nẹ́nẹ́nẹ́ kuma kwalifáì sẹ́rẹ́káyé àmà àdún ka dáálẹ̀ sẹ́rẹ́káyé kì yọ̀tù lábáyọ̀ ibá kọ̀ládà ń awó yìí tulè sí ẹ́ ní ikẹun má bọ́ yọn ìmúdà abọ́lá ń àyíká yàdúdú òkè hun pọ́ yàbọ́lá ń àyíká pàmò iye kì ní mpá mẹ́lódé mú dùn ọjọ́ ìjẹ̀káka ń kì ní mímú tẹ̀ládó ka milioni.

ujenwu bialu aliju chubu toro kadu kadachu ni liba to ujenwu gbaju ya shi nwa ojo na yin ujenwu drum ma du se ma du nwa ikebere ayi tudale alenya ola alenya sereka du kadu ehun du kadu e toro ojo misqala dharratin khairan yara abdu ki nya imu de eli iya mu de biene misqala dharratin sharran yara biene ise ogalen eli sadaka yi duduhu abduki da ciki ba to ya kare wani bi ba una ojo te ojo na ojo ki meji kulon dunwa mana to to dale ma nihi ami sahaba nabi sallallahu alaihi wasallam abi kuma aduma al ansari uju ma ka pali ma memeleka ki qur'ana aka la oju ne o shi ka kinihi ma o ne ki wane tu oji kolama ami sahaba kuma adami madi anunu yojehu abu ansar bu makka abu ansar ma me nigi kwi maka ma mudu unyi ama ko nga je ma egba ne ma me mudu kwalu ma hi maka yo gi ma me mudu kwalu o ma te ugba ta du gwala li da kuma do ma bu take gba o ma eni maka ina ru yige ma lu je uni un gwa bu iye pa gwa bu pa eni gi unu je ibo ye ni iya do choro no abo nkwe ne gide aro ji take ne ya ne ya ko le yo ma ye yin ma de un ma de ke ye de ke ye iye kun wi ke te mo ye du ye ka ko chaka yoro hana to ma o we yi ma kwa Allah akbar take ya ko nkwe ne ye mu yin ase kun ke un ye ko uskapa mamuduwa abale akala mamuduwa abale elele mamuduwa ujeun dukumaduwa ale ma wa chiji mumi amo amo maye ma abakwai kabile gije to cheun kanile aje to kujeun abalu ke boke ko wa isini doni kunu isini doni beke un isini kome e jeun ni e un eche kome ngi amaru ngala ngala to ni eto ko eto oke egbe ki mo tale takun kinu taki a da yake babu yake kodo inna lillahi wa inna ilaihi raji'un imani hatta ma ino yoki sahabe ka ba ma ni sahabe gidai ba ike jimu ki ko ya na makka ni bi akpo ni oja mi amma ma ya da ti ya lulu o ya un na lulu amma ma un na lulu o je un ma ayo yin o je un leni wade e o ya amma ma un lulu ya o deju ma ma ko lu yi o je nga ma ma bu wa na yin o sahabe ke ju wa abisa bekee ji nwaanyị onwe aka nwa gịtọ ebi akpụ onwe na ujem kwụnwa jen abụ nwa chike hei hei uje ole onwe ya ṅụọ niile m nwe ije ṅụọ ya nwe ije ṅa amadị na nga mụta abaghị ere ka gị nye akịrị ya nwụ abị nye akịrị bọ ya uje nwee domụta ọya onye na ihe alụ ka ebo gidi le ogele ṅa mmadụ o acha aka ma na yi omenedugenu ya ihe ebe bụ ana no ihe ka ebe ha na eyi chie ka mmadụ bụ ana ga amụta ife ka amụta ya yolukwa ana ka ma ye alkulu e ka ma meleko uye ole ya moto da ji ya lolu hene ke wa akolu ka moto ale ma ye yolukwa ni abala ide sisi en ka ne bi kale de tinubule jamani inu amiri ayi jamani abagbe ki kawon akini uye oloma yin apaka wa de iye n kweru wane nga mo tewe do afun adun amele ye oyi ide du eta kisere ko gbe ni toto ya no gbe mere ẹnu ọmọ ní ẹnu kùlù ní ẹnà tánà ní ẹnà ọmọ ayé oké tẹ́ṣà àgbáyé àwọn mẹ́yẹ máa yẹun ní nígbàbí àwọn ní ìtù àádùlẹ̀ dákẹ́dùkẹ́ ìgbà dabi àdú ọ̀rọ̀ gẹ́rù dàbí yúmà ọmọlẹ́mà ayá gbáṣù pàtàkì dókòlò yẹ alùlẹ̀ yìí tó jí ẹ̀hùn kàmọ́ mẹ́yẹ máa yẹun kó àkó àdáwọn máa yà pàkàkẹ́ yóò máa yà tọ́gẹ́lẹ́ àmọ́tọ̀ mọ́lú jíbá àmọ́tọ̀ kí nìrakú ìṣùmá wéwé ìdégé ṣùmá wéwé gbogbo takọjọ wọn ìṣùmá ṣùmá fi ṣe ìkẹ́dọ̀ náà ń dúnú anabi to ne yani ma abqaita li ahlika enwe du shaji atana ngabo yake yani abqaitu lahumullah wa rasuluhu yani ojo kunu chele enwe du shaji atana ngamele mashuruka mi sahabi kan wa ibaka sahabi sahabi pela to yi un perun yela pembe oji un perun ko ma makan makan sahabi kejun yana mem amem kan na banai turu kele ke kele maro maro memeleme aku maro yi ma uko dame idu guna ku ma wo ku ma do mu to ku ma lo yun yibo abajo yi oji nferem ya mem da a ba na ke ko le ke ke ko le ka ta ka ne le ya idu kulu yelen o ma mu da ha ma mu da ngi ni le ha ngi le mu ya ti ta pa ne la nketa ika ni taabe ogoi e ayi yala ku inga tadan amma mukanga lakehi uma mukanga nele ama mukanga nele yeto ungene no yaye ta kunge manne la le ton ena bana ika ne ani no yaye no yaye ni hai amma mela dangele e la lahi kela de na de la talu kole le kabiti mamela do yenile enile ngoyo yeun ingo ho to yene ne. ìwọ́n yóò yẹ nílẹ̀ ẹlọ́bàtàkẹ́lá yóò nàtàkì ẹlà kò máa dúó yẹ nẹ́ka ẹlà lẹ́mà kí ní dóògò ọbàtàkẹ́lá kí ní ṣe ké máa dúkú mi mamulutu yẹ ní mamuluku yẹ nílẹ̀ máa ní màdé kí lè gbogbo bá ẹlà lẹ́ òkòlò méèbi gbogbo àtó kòlò mẹ́ẹ̀lá ìwúlẹ̀ mamudu o yẹ ní yàmẹ̀múdà ẹ̀ngẹ́nà abáni kàní ẹ̀nẹ́lá dúnmọ́ mọ́ ní àyè máa ó yẹ ní yàmẹ̀múdà ẹ̀ngẹ́nà abáni kàní ẹ̀nù jẹun dọ́mọ́ ayẹ ní

nda nye dadu mushiru dado su to ma ka rabo uje ko na uje ma ye jere ne eh amma su jere ngo ela ka kuma do e ma duen ya me mela doa ela leha ye ni alhamdulillah nge ko pele me e ko me ye yi pele me e nga ke me mu du ya be ye yi nda sha ke je nge pele nge ono da to ibuke ẹnẹkẹ yígbọn ẹnẹkẹ dẹ́ra lẹ́hùn yóò yà ń kágo ìyígbọn ẹlàkùdù ẹ̀hà ẹ̀ alhamdulillah ń ẹkọ yígbẹ́ lẹ́bẹ̀ ìbọ̀bọ̀dé òjà ẹdùdù òjà ẹ̀ẹ́nàjà kẹ́ẹ̀dẹ̀ òjà ẹmúnmdà kọ ni ẹ̀ẹ́dùgbẹ́ ní yújẹ́ lákàgùn wáyé ni màdé kí tẹ́ la à kọ̀nfàm kàkà ṣe yìí ẹlà dàbí àwọn wekegbake ominedomu wekegba tagichi ịgbagịsị abịa anya agbakọ ọdọ kela alụta oyi na onye gị mkọrọ agbake o elale ma oyi kpakpụchaka ma oyi elale ma ahị nwe egwu agbaghị ere nwe ọgbọ ejisi ogwugwo ogwugwo ịma ya ịgba mada ọrụ mgbe ogwugwo ogwugwo ịma ya mada egwu na na ya

onye agwụ mejo mechụrụ ka igide alụ ya e kpe mluli ido ya ga na ya ga ya ya alụmaja abajo bụ na ya alụmaja ke ma esi aka ka ya ya alụmaja abajo enwere gide ya alụghị edumi edumi olùkàtẹ́ olùkàtẹ́ abíyọ́nà alò ṣe ẹgbẹ́gbẹ́ òǹgó gẹni ọ̀gẹ́dẹ́ àgbà ọlàgún

bùbíẹ́ ni wù yóò yíkọ́ ọlá ohun tẹ́bà fa'ula'ika ẹni ilẹ̀bà àbí ilẹ̀bà humul muflihun àbí ilẹ̀ ma gbójí ilé tàbálì olùkákà sí ilé gúdú ẹgbẹ̀ tágàdà tafsiri bin kasiri migida ẹkùkẹ ihun dé ya défi bukhari hadisun défi bukhari hadis 4889 hadisun domo sọ́là kò yí lẹ́yìn máa ní ònà ògbà níbi sọ́là ọ̀rẹ́ sọ́là ma ní ebi ẹgbẹ̀ wọn níbi pọ́nà tó bá mọ́ya wíyìn yẹn na ẹ̀hùn mẹ́ẹ̀ẹ́dọ́mọ́ ọmọ wọn máa ní ẹ̀hùn dọ́ẹ̀dọ́mọ́ nù wọn níbi káàmì sáábẹ́ wa kí ní tọ́ ẹ̀nà agbẹnẹgẹdẹ ẹ̀nà agbóhùn oyò ń gèkí mú dáa dín kíde ya òun sáábẹ́ kakwa ní ẹ̀nù ńlágbóhùn oyò ẹ̀lẹ́ òun ya yin wallahi mu dai babon ma indi illa kutu sabiya oye mo ma kekele bobo ki o ma dale nu je ndu eta oye ndu bodo yi o ma ganu yani fa idha arada sabiyatul asha fanawimihim yani je nka moto ma mulu yiba do tu ma pepepe ke amake yude kwa kama ke akulishi kama ke amatokulu kama ke amilu damelu damelu tagma elu damelu ama elu damelu oyeun ya amotoi mamudu mayu yengi ma mamudu sho onujo kiwaili ama mudu sho ile onujo yeun je tuma gada rajul ala rasulillahi sallallahu alaihi wasallam onujo enege wa ne kebi akọ kuma dulu ti kuma de nwuje oyo mu rudu èmi dàbí akẹrẹ bá níbi sallallahu alaihi wasallam nga níbi yẹn ni lọ́kọ̀dẹ̀ ajiba allahu azza wa jalla yẹn ni mm, ya kàmúdẹ̀ngà ikú ọjọ́ ọ̀làlẹ́ yà tí ọjọ́ tó tàbálì gbogbo gbáhíkàmì fúlàní wọ fúlànà ọjọ́ wọn yí yí àyídá ìyáyí ọ̀lẹ́nà kẹlẹ́gidẹ́ kúnnù bìlẹ́gidẹ́ ìmọ̀nà kẹlẹ́kúnnù bìlẹ́lẹ́lẹ́ ohun tí ó ná kẹlẹ́kúnnù bìlẹ́kùnmàdónú yòówùmá kuma ma delu melu kuma mama makolu kuma lu je ngene leye yi ino la mam de ngai ngojo on onna kuma niki li kuma niki nu fedo abane gide ngoma yema ba kwai yeni turule ngojo rida ya gide rogu wa yusiruna ala anfusihim walau kana bihim khasasa ojo akini mawo ne tuoji kolama amaja kanu dumi ola kuma adenwo letehu mandunyola kuma adé wọlé tá mọ́mọ́ máa lu ma ẹni múnẹ̀ tó ojú kọ́ lama ma àkínà àbúlẹ̀bà ọ̀làmà cháyí wọ́n mẹ́yìn kọ́ṣù hanafsi fa'ula ikahumul muflihun ẹni ẹdúkùnmà wúdè gbòbí ẹni ihò ihùn tẹ́ kì máa wọ́n ṣùgbí ẹni ihò gẹ̀ ba. ke ma wata ci kuna gani ba sai ma kinihi ede ya boku ma buyi ne yake wa gwal kaji ma والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم والذين جاءوا من بعدهم so abeki won wa obi belege yakuluna rabbana abele machacha do ma gini o ojo ndua اغفر لنا ذنوبنا وجه ملفي أدبا وامنا ولي إخوان اغفر لنا ملفي أدبا وامنا ولي إخواننا ينومي ممايوا ينوم دبا ومغا الذين سبقونا بالإيمان أبوكما دي ما دبا وإذ إيماني aya gida ita ya gi akola oji aduwa ichi nga aboki kure aduwa ichi nga aboki kure imdalu ka nibi ka kuma ci mu meci ba olada ho ya adu hale ya kare babula ma bi file ma adu ti file ma no abdu me ci adu hangun ma bi file enele amadu hale lu daba ti file mun mai ni adu akete gine gidaba ti file ne be ka adu akoma singa ta ma dal adu akabu mu ne ci ngene kiku ma bi fáìlì ẹni láàrú dábàá tí ó kọ́lọ̀ ìyọ̀hún àmá màmúdàdù tù jẹun màádù ṣomi màádù ṣẹ̀bọ́ọ̀lá màádù sàtìsìkì máa dáhùn ìlàdùn àkí ní àdúwá kàáṣí ń àbúwà kìkú ìbá yàṣìkù mọ́ ẹnẹgidé ọ̀lẹ̀ pa mẹ́ṣí ní ṣàdùháhún aláhùnmá gùfìrìlọ́hù wọ̀rhámùhù wà á fìhí wà á fọ ánùhù ẹ̀mí ọ̀nà ṣe mọ́jú ẹ̀nà ọ̀nà ṣe ẹ̀ṣí ni ṣe wọ́n máa wẹ àbẹ̀ àkáṣọ́gbáwẹ àbẹ̀ àkọ́yàwẹ ìdàbí akẹrẹ̀ bọ́jọ́ ẹgbàkẹrẹ ojú nì amadu haola dúró náà ṣe ọmọ máa ní gbogbo akẹrẹ̀ bá dùn ẹni ẹdìkú ẹni kìí ṣe ọmọ lẹ́kọ́ ẹ̀họ̀ chípa ẹ̀ṣàdọ̀ ahọ́má máa ọ̀dọ́ àdọ́ amadu haidu kò náà ṣe ń ẹni ẹ̀kìkú ibà tó yà á torí hálà àbókì kú ibá ẹgbàdú ma ẹjú tọ́nà tó rúkú ma gbé sí àdùháwá ẹgbàdú ma ẹjú tọ́nà tó rúkú ma gbé sí àdùháwá ẹ̀má ń dà sí àdùháwá má gẹ̀ ní tó yíwọ̀ bàtà ma yọ ọmọkì máa nẹ́wọ̀n dárúkẹ́ rẹ̀ gbọ́ ẹ̀rí àmá àrùkù ẹ̀má rí àmà sí ńgá ma ní ẹ̀nágo máa ní tọ̀tọ̀ dálẹ̀ annabi sallallahu alaihi wasallama yu laba kana da yudi kabari kana da yudi kabari egba duke gu egu ato yo kan ma shine ya taju ngbo kuma ka bu meji en ele shine ya da yudi kabari kabari ki ta ba yo kabari ne gide ba kabari ne gide da shi kansalo ya mede kabari gide ba kabari unu ya mede kabari gide shi kabari ne ki cho uchu uchu yu hewo ki ami mewe mu dogba kabari untere wenali kebere gide aru kenali ukeke kenagu ukeke ba unwanare akine baka domo unungun ganya da sida sigide ini kuntu nahaitukum an ziyarati alquburi alla fazuruha yeni kubi uchaje ume kumenya da yidi kebere no tere ba kumeshi chebo tere ba kumeshi yomo kumeshi ni gboko buma kumeshi ni kola uma baba we yuto nke we yuta moto kumeshi ni dayin kwa kolo ganelele tudala ni bi hana hana kuma yidi kebere ni amma ba yo ka uyo yu ma kini haramu ni ne duka kayan mo yemo cha ala gani to ani bi ni ala fazuruha man ya da yidi kabari fa innaha tudhakkirukum al akhirah to de ju ya da kabari leba ya shume area ojo kwa ne me amma bubule ki sunan ki ka bubule kile abuka lege ta ma ya da yidi kabari bubule alin ma ya da yidi mee a ya ụmụ na negide ikebere ma ebi ebi ọjọọ ma ebi ebi ọjọọ ele abụ gidachi ime ọgahara ololololonwu chọọ ya imi gidachi gide ọjọọ eche ọgahara ọjọọ elu ma mi gidachi na ebinwu n'oyi ima achaka nínú ne kẹbẹ̀rí nẹ̀ ní kí yára rí kẹbẹ̀rí kò àwá kẹ̀ẹ̀kẹ̀dọ̀ àwọn ọmọ òkè dàbí so mada á ti kún yọ̀yọ̀ ima àchíchaka yí kẹbẹ̀rí ọmọ ẹwù yí ẹ̀nà rí àmà ẹ̀nà àchàdọ̀ àwọn ọmọ àmà àbíwa ẹnkà ma mọ́gà kí chàdọ̀ kùnṣẹ́ àkínẹ́ni máa lè kú ọjọ́ kẹjọ máa dọ̀ á sí ọjọ́ gbọ́ méjì máa dọ̀ á sí tọ́ ọ ma pẹ́lẹ̀ kì fún ìmúgbó mẹ́ máa dọ̀ á sí mẹ́ ipò yí mẹ́ àwọn ẹ̀lẹ́kú ọjọ́ kẹ́nẹ́lẹ́kú ọjọ́ lẹ́màṣánà dọ̀ àwọn kú yìí ọjọ́ kò yà lè kó tún àdó àwọn atakwa yìí àdó alẹ́lẹ́ dúkù máa ṣe yìí èyí kì á ṣe kù kì á lè pa àlà ní akẹrẹ̀bẹ́ nílẹ̀ kò máa ìyá wọn dábà tí ìfáàlì òun ṣe ẹnẹ́gì ṣọ́ máa ń yìn sọ amẹ́kùnmẹ́ ṣàmọ́ máa amẹ́ má ṣe àdó wa mẹ́yà oyé ànẹ̀lẹ́ pàkójá káàmẹ́ wọ ayọ́ káàmẹ́ kẹ́ àdó àṣì ńàtàmà ìṣìkù ńàtàmẹ́ wa kàmẹ́kùnmẹ́ ṣàmọ́ máa fún mẹ́yà ànẹ̀mẹ́ wee kw gwa na egwu nwoke mgbe ọkwụ nye ate oyi echi baba megaghara oyi eleji nwomi emecha ka mara arab na-emaligara ji echubi e gide oji ejekide kpo mana azaba gide oji oyi ejekide mana echi ime e ya nwedabi nwochi nwochi ọwa nwochi uche ekitokwe aba achele ike ee ọgọ ịna ya chele iyi aka m na ya ka ha ya na-emeji kwanye ụkọlọ anya meolukalechi gbakwụchi aka ma akịtọ kaka maka ya loo baba aka ya nwụchi icheta okole ya maka ya na achingeleta wa على نبي كريم اللهم اغفر له وارحمه وعافه وعاف عنه امين امين a امين m على النبي صلى الله عليه وسلم شو لا دعاء مللو اوليكم to kuma addu'a duha ire addu'a ya gire ba on yi tashi addu'a o gacha ki aka rebo aboki ku to ama du yele nga mu gbeyan iye ki wa nabi sallallahu alaihi wasallam ale nga mu gbeyan turu ke na ogo kuma yale ya abayo igide ke wu je osikapa gwa mele lu ewu hi emede angen na ekiri bialu megbe ida angen aba na ekiri bialu megbe ida angen aba na ekiri wee egwu e amụghị konwe oyo oye oye nkwuhi nga amụ na eyehi ama me nhije mehi uye nwunu uwe m dachi eme nhije mehi uye ọladanwụ ba atami na tinike da akịrịbọ ma ị na ọladanwụ ya akịrịbọ icha bihu aduka wen turken ya ce win icha cha pa duka ya turken ya ce win icho nange nange luba be taken ya ce win ma ni ọlada ya ogi leba kun akịrịba te uyo kwala yi

aba ake ka m emuda na-enwo osikapa ngeghi ngeda nga mụ na-eje ụgba mụrụ duke nụkwa ahụ tude na eke kwu ngeche oyi ojumale abakọ yi ụta nuhu emuda nga mụ na-eje ma mụ da ate na eke uke dị n'ihe ma ji akimụrụ oyi amị n'iyawe oyi ohun me ntu sita kese nwe iwe nga mụ na-eje yi gide ma adọ ake bi ne gara oyi geske anyị nga bụ ahụ ngechi alejo gwuche kọmachi chokolo ịla chaikọ ko ịla idadaga oyinoji ado akangana giku kai ko ede ngo ede oyigi to kolokeo ni sebo ma se ma ka ma be amuno gara yi ye kimi ji polo duwa kanare abo akumaku alugbe apa mama ni kan wa kan alugbe akuman ibi akuma ni kan wa ke bi akuman ola ma apa mama ni kan wa kola ma kwan ama igba du kanare ama kanacha duwa ngoma iba ungo ulele ngojo anada kan lebo mate

ile du kwa kuchaka shi bidi are kimane te hadini ya bapana ya ngon le gogo ba ma ngon dijikiri ya le gogo be ba ngon do ma le gogo be bo ba ma pe pokuno pokuno meji pokuno meta uye ne kiku yanwe ya shonka nabi sallallahu alaihi wasallam to ko yun ya re ida si abanelen ebodo mo shonka be mama le owon ma ni ito ama mo ye le ti to gbo yo gene kede ika ni àwọn me ko ma je ta ni ko ma kiun ta eh ene ko ma kiun ta ma ma yo me ubi abe ko me we yika ma je ta da ma ama mo yo gbo meji ti to ko ka ye ni ti ta ka ma ke jo gbo to ma gbo meji le ti ma ubi le ti ta ko ma ya do gbo meji ya to gbo meji dei mi ko ma ubi si an gido doka kunekwu takamaeni ọgbọ meji ele na manya kiri pụta ka enwelele emude enwe uyo enwe nkai egbe agbelegwu ma ma machachi ma akalachi ụwa lelu ma kpi buta ma kpụrụ oko ma bọketi ma amọgọkwu ma chụrụ

ọjọ́ àkínà àbíkì wá òbí ma yẹ̀kúlù na rọ́bà na fírílẹ̀ na máa ṣàdọ̀ àkó ọjọ́ wọn múlẹ̀ ìmàdùbà ń hàmà wọlé ìkọwà nà lè zina sábà kú na bẹ̀lẹ̀ ìmáni àmọ́ máa yẹma kàmẹ́ ń dọ́gbà ìmáni ọjọ́ wẹ̀ ṣàmẹ́lẹ̀ ọ̀gáwara wọlá tẹ̀jẹ̀ alfi kulu bi na hilland ọjọ́ wẹ̀ dẹ̀ àyílọ tí ẹ̀dọ̀ ma ní mana lílẹ̀ zina àmànù ń bọ́ màkì kúnu rọ̀bánà ó ọjọ́ ìnẹ́kàrọ̀ ufurahim wẹ̀ ṣá lẹ́jùmọ́mi wẹ̀ wọ́n ṣá dọ̀làbá ẹ̀ṣá e fẹ̀dọ̀ fẹ̀dọ̀ yà jì gbogbo ń hàmàdó ẹ̀yìn to da ala mi sahaba ni be gbadu matini kana sharu anuma ami sahabe gbadu matini kuma na sharu anuma to du ama dogba nwa hi imani no bataka wolo oba amaliga hadina bakwashime no bataka ma bia tinya kwa amaliga hadina bakwashime rale gbadu ke sharu anga mun e sharu anga mi sahabe anibi ẹun lẹ́ṣin máa kí ni ẹgbà dúkù máa dódú sàábẹ̀ bá máa ṣàdọ̀ àwọn máa kí rọ̀bí aláhù tààlà ánú yìí lójúlọ́ ẹjú wọn ألم تر إلى الذين نفقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب من آل الكتاب لو خرجتم لنخرجن معكم ولا نطيع ولا نطع فيكم أحدا أبدا وإن قتلتم لناصرنكم والله يشهد والله يشهد إنهم لكاذبون ألم تر إلى الذين نافقوا الله يعني مليام وجاكا ما منافقي يقولون لإخوانهم ما كان ما alladhina kafaru min ahli alkitabi abekuma chikaviri kwa ahli alkitabi huma aka huma la in ukhrijitum shan kuma ya numedu ba la nakhrujanna ma'akum awanu guadu libume wala in kutiltum wala nuti'u fikum ahadan abada atatu biene du oji amegide igbegbele wala in kutiltum wa in kutiltum maachụ yama anya kobume ba imdu yama akobume nana nsoro nnakum awa anya gbute ume ka ta atubime aduga abugide ona leme egba ka nibi wo uja ugbo abu olofu bo beni na diri kinya ku yabuma nwa abla ibn ubay fa buka uma wali ba ma anya ka ha abule akini ihe anyị du ka me anya kuba me ba anibi anya kuba me ba ma ta atubime ameke eremeke daga na mechukwelenu enne uduke ni kichamen ama kwabitire Mm. àmà ya yá wọn dà máa padà hoyi ọjọ́ àti nílé àmì mùnáfíkì ayá kan àwọn ọmọ ẹmà àmà káàkiri àmì alìkìtàbí máa ò mẹ́nudù àánúgàádù pàmì aló iye àti ikú yàmà akóbúmẹ́ àánúgbònùgbò <coughs> abúmákúyà anyá bámẹ́ àtàtúbìmẹ́ ọjọ́ àti káàbọ̀lẹ́bà màṣẹ́ لئن لئن أخرجوا لا أخرجوا لا يخرجن معكم لا يخرجون معهم ولا قتلوا لينصرنهم ولا يولون الأدبار لا يولون الأدبار ثم لا ينصرون la in kutilu ọjọ́ akini ma ṣí ni kú yàbá àbó lẹ́bà la in ukhriju kuma àbó lẹ́nu dùgbò bá la yakhrujuna ma'ahum ma lèbú gbégbé lẹ́nu munafiki ma ṣe èmi ma yọ márọ yìí ìkà ma ṣe akọ̀lá ma yá lu yìí wọ́n ṣe pa ma ni kú yàbá lẹ́lẹ́bà tọ́ yá dágùkù wala in nasaruhum ma ajiji belu kuma hidaku kuma tatu biba la yawlun al adbaru bi an yara ma yara to ma ngon yaka kuma le tudale ame mnaziki imi masharo yin to aba aba gba ya yawo jo gele ma se yin ma ya kanya boyo do boyo akama nya juja pa amanya cha ipa nibi saba a chane ola ma o ama yeku magbaluka kuma acha tikui mango duhu ma acha tikui ama yeku magbaluka kama kuhi ya plan duka ni biene mango duhu wa mango kuhi ya gen ngabugire uma surrender hi uma kini boko hi taka ni bi kona mataki chengu mama ya makulu tinyi uge uma numa bihi hote mm la antum ashadu rahbatan لأنتم أشد رهبة في صدور من الله ذلك بأنهم قوم لا يفقهون لأنتم أمجريبا أشد رهبة في صدورهم من الله أمهو ما أشكو متوجولهم أم منازكي أمهو متوني أم منازكي أشكو متوجولهم ìbẹ̀tẹ̀lẹ́ ń wọ́n ìbẹ̀tẹ̀lẹ́ ń yí ọjọ́ ó yà nẹ̀ ipa bẹ́ẹ̀ máa ń pípa bẹ́ta gẹ̀rẹ́ amúnẹ́ máa ama ma m da ha mekwumecha ma akpa eliba ma chine hụla mọla n'ụjọ alụme manya ụma ụma ma bụlọ yi na ntụ ma shadoro habatan fi sudori ma chokwume ma chokwo yo ne tatoro yo gbujugede nwumali amda ala mejugede melibebon macha chonu ama jengu na na ojuna eru na tata majini chola helo helo machile majini mondo kado agul ma kul ma kiluma waya do ati akadini ake alu jamaa yeye kenyo ba yeye kenyo ba yeye kama ka akuti yele amora tama kama na dini ai yeye ka shamelo gara egba dugu ma yakola kuma leo machini abage ne ka kini no yoke wake do kado hada maya kabale me fa uti la ohun ma chokpo mẹtọ yọ lè dá ma ní kí nẹdọ nẹdọ kò máa dùn dáhà kó máa yájú yá ṣeun kà mẹ́ múdà kó ànà mẹ́ta ní tẹ̀kìbìrì bá tẹ̀kìbìrì kò mẹ́ka ẹbà máa gbé ramara ọ̀la ọjọ́ ti lè ma chokpo mẹ́tọ yọ ìwà tẹ̀

لا يقاتلونكم لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء الجدر جدر باسا بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون la yuqatilunakum jami'a allah yani manike koji de kuma waju ya pa me gbegbele la yuqatilunakum jami'a bodu ma manike wa kuma ku ya bumen illa fi qura muhassanatin beki chen kuma ko je hewu ma ko je hewu ehewu egwu ekiche ni iche ni gadi yo memele ehewu ekiche ni protection ehewu ya ya banele o ma je ogene ogbe kinna kinukuta kinuwo kini valley kumaniki maniki jihogon mama ya yomo ehe we gbe ni protection kuro ti jem ukoria de to ehe we gbe ki ni protection o memele gbogele ma ko ju gbogele to be ko maniki yota ma ja pame imada ale ma ye duhu kuma ja pame awo mi woro ijudurin abeka kini maniki odo nele obi odo le mama ya yota ma na ja pame ma odo ne judurin ti ọ̀dọ̀dẹ̀ jidar juduru tọ obi ọdọ ma ma ma jàjì bí ọdọ ma jàpá mẹ́ ìmá ṣe má jàjì bí ọdọ kú ma jàpá mẹ́ ní ìyà ṣe é má jàjì ewu ewu èkì ni protection dáwọn ma jàpá mẹ́ wọ́n kò máa jàmá lè dẹ́kẹ̀ yóò kọ́ tún náà lè dẹ́kù ànúhùn dọ̀rọ̀ rọ̀ tọ yé kò máa yàlẹ́ ìbá defensive máa jọ ìbàlẹ́kẹ̀ alùkàmù náà yahudu akùmà dẹ́dẹ̀ mane ke du kuma ne do ne do kuma abu ye bi ba me ka me ba ma kuma ye fi du kuma ya ba mane ke du hun ma choko tin to na ba le ma de wu ya kiti palestini to chate ma ran ko yin mane ke lere ya kuma ju jan mane ke lere an abegi de abudu kuma cha me ni igwe ba ma ni ameka ka me anya lere aba abudu ke de ba me agbe ola me ama lere kuma cha ne o lere ile da ko na le kuma cha ne ma soja maka do ane muru kwamen ami tanki ma kuma ne kuma ne la ne dale e eh, bo hini tukolo ro yona men asini fire ma despite kuma nule na le ke uma na kwa te bomb na kwa te yi tale tala ma do jo na ne do na daga ne na te nguma ko la yuqatilunakum jami'an illa fi qura muhassana imacha akihi uma be kuma ne protection ne kuma yo ne ba da kubi ọ̀rọ̀ ma yọ ma yíya dánwò ìwọ̀n ní mìdí yíwá kúmẹ̀ fèsì alamẹ́bá àmì yahuda chukwu ma chukwu ta sẹ́bùhùn jẹ̀mí àmì anájú àkínihi ó yí ma ṣẹ̀dé bá a sì hún bẹ̀yìn náà hùn ṣẹ̀dí òlà kí é maka ma nínú àgbàdo ọlọ́mà bá ìṣẹ̀ nánà kama káfẹ́ra kó yí dé ma kú yàbá ma pàẹ́ ni àmì kọ́ntìrí kọ́ntìrí kọ́ntìrí kọ́ntìrí ma mọ́ yí kó dé ọmọ ayájú yàgbá ma pàẹ́ ama unu gonu ge ma ba uja kama ne agbado la ma ba ise nana mangi jo la man o ya tula kimi ya tula kiwe o ate ne ku aka super power o mi ate ne ku mi ki super power ama mu da yugo la di me godo amoji kode apa ma apari yo ngaba le lengi de ama ma tula ko la ma o acha wunye mi o mi acha wunye we o ate ne mamo ne mi ko mi ate ne mamo ne mi ko ngogele ngama ya tin church mai ma gbogire a ma ngi beyin abe ngi beyin ama mu da yu bola abali ka ku yaba ma kwa mamuji kuri ma ma shi kan ama shi christian association of nigeria omole ma ku yita ma ya kwa ma kwa im da yu bo agbado la ma ba ma ngi yola man tasabuhum jami'a allah yani me ni ju akinihi ma she dama wa qulubuhum shatta edo ma she kweru bala mate zalika bi annahu amagriba qaumun la yaqilun amoja kuma ma ni bini ma ce كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الذين من قبلهم ولا أبو غريبا أبو بنو نذوري غريبا كأكل ما يبا تدسورا غريبا ina bẹ́ẹ̀ bọ̀ kuma dọ́wà kini suratu benin nadiri ọgọlẹ̀ ma dọ́ àmì yahudu àmà ń ṣá ti bí kuma dọ́ máa mọ bọ́lọ́pù nadiri yìí ma ń ní bẹ́ẹ̀ bá di du sura gẹ́gẹ́ kudu mata ẹ gaba kwa ne sura gẹ́gẹ́ tafsir ibn kathir ma ń ní bẹ́ẹ̀ bá dọ́ suratu benin nadiri turalẹ̀ ọ̀la dúkì akada ojú likú ní bá ọ̀la abó benin uju ya abụ bọọlụ amị anyị chata egide ebe a n'ebe na gịnị uju amụmaghị ma mgbe ma dọlọpụ benukọ aba amanụgo talkora nibi anibi aka ma beghị oteme enuma ha nibi n'ụma beghị omate ọya medu ubeghị ote ụma ngadụ anyị gana ma ngadụ anyị kpa ụmadu ubeghị ote gali ogele nga bwe mune ngwa chire aba bele ngwa lile ngwa cheiba ngojo ngojo mango numa bihi ute to gali abane lele unga bu mune mango nya chi ubima bele ka bu benu kuroiza ogele pitia ni bingole pama he inu manga ni bi ananya kama bihi ute madi do chuman menge du o hui kinu yi ndabe bangama amrihim alamiri kuma don ma kanya ma obi ane ma ujuma eh en eh, kuma doho ma obi ane ma ujuma ma alu gidema walahum azabun alim azaba ya wonde dogo na de mada كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك قال إني بريء منك إني أخاف الله رب العالمين الله أكبر كمثل الشيطان ọjọ́ àjíní òjúwé bóyí Ọ na kú òjúwé ọ́nà ka àmà pàákà kò máa ti mú náàfikí ọ́nà kò yá wà bóyí ọ̀wọ́ lè yíbá ìdábẹ́nà kọ́nà kèbìlì ìṣàwò إذ قال للإنسان أكبر إبليك أكامون أكين أكفر وكم دي كافري إبلي وعوه وكم دي كافري فلما كفر أبي أمو دي كافري قال تاكي إبلي ينهي إني بريء منك أني أتوني مكتم إني بريء منك ومويك جيجي روه يوم يا كافري إني أخاف الله رب العالمين onwe ibilik onwe taala ali ka ede onwe achụkpọ ojo onyoonyo abụ nwe taala o ni akafullah rabbal alamin onwe achụkpọ ọjọọ onyoonyo abụ nwe taala yi to ibili take li ma do jodula o de ibili huma de mi abajo ikere ba to shi no la engdulu gbe ibili kibun kafiri dwa manya mali mi kibobo ka chini ka abajo ba ki amu ai gbagba to to dale amúgbódába oyún kálùtù yọ ayàjìdí yọ gbá fẹ́kán àkíbẹ̀tẹ̀hùmá فكان عاقبتهما أنهما في النار خالدين فيها خالدين فيها خالدين فيها وذلك جزاء الظالمين فكان عاقبتهما takubiya na ejeji mai ba a tebili a tene kebili idola annahu fi nari ejeji e ma ba ewu na ma anya ko jijo yi e. khalidain fiha ogbegbele ejeji ma anya si omo wa dhalika jazaa'u zalimin ile un shurome ama salati ama ko ka ti eni ake oke hunka oke hunde wani e enki enki sitakumada takumadola kide wa ba nabaluki wakubo abeku madolo bu machadini beni israela tang mango achadini haba pa machanu mo machimi taki yo mache mo mamaluki jijude ene ko madara kinu wahbu bin munabba ijino la ke wakubo to ele tio taka la madara kini talbis iblis talbis iblis hiyo ne yiwa abul farji ibn al-jawzi rahimahullah to ẹun dúkẹtí ní kí ma lùgbé ìbìlẹ̀ bá ẹ̀yìn alẹ́ ọmọ ẹ̀tàkàdà kùmàdúrà kí ni wikayatul insan min sharil jinni wa shaitan yìí máa lè mi kùmàdúrà kí ni wahid abdulsalam bali wahid abdulsalam bali ẹni tí ọ̀tàkàdà wọn lẹ́lẹ́ ẹ̀lẹ́ ẹ̀kútẹ̀ ẹ̀wọ̀n kì túgbẹ̀ kàbàpá ma lùgbé ìbìlẹ̀ ma yálù kàbàpá gbọ́lá ama ebili ikpe amalijenu ọ na-akwụ na agbala nta nekwa ọma manya ọ na-akwụ ma ataki oneli manya oluka gidolugboma eliọmọ to o ji ile ama oluka ndu ki akụ akwa ọmọ ebe a inwe dukwi ọtakada telibis iblis annabi sallallahu alaihi wa sallama nke jawa makini o ne duke ba ọlụ ne duke ebili ibli dekuwe olo ne duke ba ebili dekuwe to ishe ni malami ka malami gidai ado jongishi dabal giwa kubu amiru igbo kubu ubayd bin rafa'a yeno la leshi sugba ni bi ngabi boko ta eni malami gidai ba ya mi bani isra'ila take bili atini tajo ma ado abi atini tajo ma ado jo bili mono bleka ya onu blemu yo do ha abi odo hwayi oga chane oga chane oga gide gi chane yi taki onwe believe nwọrọ akara babu abi ra kare bu ma yeni oga kene ta amema eni ma ka ke do oga na ke acha pane acha abadu abamu ne chadwa ame atene me no te ta shoga ame ka shoga onwe ama aliki achụ na omemele ya chi gị mọla alị ya omemele n'otogbo omemele ha ka dibe inwu mmanyị ma mọla ịgba mama ọmụdụbụla ego mamụdụ aṅụmalị ama mụdụ aṅụmalị mi ma eto wee agba ọgọgọ ọgọgọ ya chele kweke chadụ aṅụle nga ma eto ike ata ili oye achatiku ame achadụ ha ehe akwụ ụda tọ amake amake dụwa kwụ nke chadụ e a dụghachila ameke a mdalụ ma ehi ọla eleke bụ meta ka makwa eleke ekpere alụke hmm, akpa chineke adụa ọla chinese oki abala chinese oki bili ya ọma adachiji wee yọ yi wena adachigbo wena na ele odun so dake na ya acheki acheki acheki ọla acheki ọla ibili ihe ni to ọmọ ayamda ṣe gbígbẹ̀ lẹ́hùn alkọ̀gẹ́ ẹlẹ́ ga takpa gẹ̀ẹ́rẹ́ ka máa ṣe akíbẹ̀ ẹlẹ́ àdémi ní kìtì yínga mẹ́jọ taka mẹ́ná agọ̀gẹ́ ẹlẹ́ ọ̀pọ̀ ọ̀nẹ́nugbònugbò ẹ̀hún ìṣàjọ́má malẹ̀mí rí yáyìn mistake ṣe abi mistake ṣe report àṣípò òun òun kéèté kìdàṣípò òun ọyọ́ ìkú ṣe ìmúdehù àìmúdehù ọmọ ayé dóyè àpááló dóyè àpááló ìtọ́mdà tọ́ngọ́tọ́ ìrẹ̀múdà rẹ̀ ń rẹ̀ àbóhun ya máa ní ọlá abẹ́ abọ̀gá ẹ̀dẹ́kì ẹ̀tọ́ ọ̀gá ẹ̀dẹ́ máa bùmẹ́lẹ̀ ẹ̀ àwọn ń rẹ̀ wọ́n máa ń ṣe ń ka ẹ̀tọ́ máa àdúrà lẹ́wà

abịa onwe elugochi meta a ga-eni ma ka onye eto wee gba enwele ihu edomoyo ihu edomoyo aba ma chiki ehu ma ibili ya amụghị ka onye n'ihi ehule ka edo ba ehule ka edomoyo ba a. E ka o weji aka ọ ọmale wekem dukwa amẹ́yà mẹ́yà kí he adọ́ yọ ọgẹ́nẹ́yí málẹ̀ ọgẹ́nẹ́yí àpọ̀ ọgẹ́nẹ́yí ẹ̀yájá àdọ́ akọ yẹ́bẹ̀tì máa gbèbí ẹ̀ lẹ́ ọ̀n kẹ́yìn àti ẹ̀dẹ́ ò wẹ́pa ẹ̀ka ọ̀làwẹ́ àwọn ká yóò ìbílí mi bẹ dún ìmí ṣe àwòrán ìgbà ẹ̀ àmà kí bẹ ìbílí àgbà yín àmì àwòrán ìgbà ìyàmọ́ máa ọ̀ ha àmà ha ikwugide iwu onye ọha omemele chiki mmiri gị ọnwụ mmiri ya na kekwa wuwe ilekwu imudukwa abi mudukwa yanihi okwu ga-ede wee yie na edobo eduji na odu awọhe wa aduji wee kọalị ya ebe onye igbo hụ maka ebe tee kọalị ya ebe ya mụdụ ji ebe kọ n'ojiwu abi ebe kọ n'ojiwu nga bụghị na ọma ma jọọ yo ma gbịchị ọma ma ebili ngọmọ yìí kan máa ní amẹ́dẹ́dọ́ máa gbégbé ìṣẹ́ ẹnagọ́ ìgè ní wọ́n ẹgbẹ̀ ká máa yá ẹ̀lẹ́ lítá ohun máa áwùlí a máa áwùlí ní ebili ìtò ìta àtúkọ́lọ́ ọlọ́máyà gẹ̀ẹ́ ní ọgá múrídà ẹlẹ́kù ọgá múrídà ẹlẹ́kù ebili àkàwọn ọgẹ́lẹ́ àkẹ́ ụmụ anyị tọ hi elilikwu ogele nwe m rujime ehi elikwu nwe mele rujime nwụ etọ enkwụ anya chi nga ma abayo iwe ke mike beredu nga maka ma arụachi gị onye mike beredu nga ma ma arụachi ma m dazi kuma lo ibili e ye ni elu ala ha nga me alụ ala ha yi ukwu ọmame ame akaka e e ma eli eli ukwu ọmame alụ ka eride ụmụ ime elilikwu na ka ha mekwu nere ameke nwude nwuru nu eme ma mmadụ yi ame ya je ame ya gokwu ka ameke galụ gokwu ere edo ha ga ha yo ẹmúdù wọ́n èwò pa ẹmúdù dọ́ha ebili ipò kàdé ìbí báyìí máa yí ẹ̀lí ní dàbìlò jẹ́ kí parí àti ìbílí ilẹ̀ ohun ma ya ma mọ́hẹ̀wà mọ́hẹ̀wà mọ́hẹ̀wà ma mọ́ òkúdodo wọ màgá kì ma káì ooo àpàgẹ́dẹ́ àpáyé ẹ ma ma lọ́kà àdúrà ń ẹjẹ́ wọ́n ń ẹ̀ka ẹlẹ̀ iye àdúrà náà ṣe ń wílẹ̀ àdúrà lẹ́hùn yẹ́ hùn wú ehùn dé ilé ọgọ́nà èdè kálù ẹgẹ́ yí alú ẹ wọn àpá ẹkí ni ìjẹ́ alú mú ṣoṣe ábí ìjẹ́ alú màmú dáa jì mọ́ lè máa dùn yọ́pa ipa màá yá parí àwọn àmúdù jì mọ́ máa wẹ́ tó mọ́ yẹ́tọ̀

eto abu agbe gbomule ye ni ikwu nga tu nge kutu ekera abu ye ni kedu ekpa ge we ra ku ele wonya tu ba che ko le ko yele guru dane e wodi le ke ma ni tu ba ni abi ai ka un ado yo ye to we a le chi ngun ko mo ntu edo nge abon ye to em da ri ka ne ngun da e ba ku nge bu ku nge de ele ke de mo ku na de ele ke awon ru ji ka ne de hapo ngado jikanele gonga eche jidagu ema sijui ungetata gadeni kama maji nini bodo yake ji nini ujielewa mtu tekele kwa sijeda kwa eche ngombe bako ngema kwa sijeda kwa eche meleke weiye kwa yi, yeyi ungache bo hmm. yeto ngemu etua yeto ngemu ntuku ngache yele ayo tele bile mu abo era ngemu etira wara wera ngomo kwa eche ngu nyamu yuru kale yeni wewe ngesi sijeda ngele de ibili wewe ngesi sijeda ngele de báyìí ni abálẹ́gẹ̀ àkàrí anyị na ìgbàyà lèkún ọjọ́ àkíní kẹ́mẹ̀sẹ́lì ṣetán pẹ̀lú ju ebìlì ebìlì ẹmọ ẹtù mi ẹtù rẹ̀ ní ọgẹ́lẹ́gùn náà kíkàtà ebìlì ẹni hé omi rẹ̀ àkúté tú abọ́mìdáwó ìrìnàjò pọ̀ yọ̀yọ̀ àṣíká ìjẹbọn wa

amụtụnụ bụla emeta gide ebe a oko na oko na amachi eyi wa ma anyị nkeji owe ụya ịkụ ma anya aja ebe a amachigbo bụla ịkụ ma akwụkwọ ọlọpụ ịma kuma liba abu ma to kogo kuma de gitu yema ma de gitu ma ula imru tila ma yema ki gbadu agba pa igbele ma yema le ki gbadu ito onwo anu pa ki ni ki ma igbele le ma eto ato no wunyu nkete anike wunyin ah no ma me aka kpibi aba achọma ya ali ma gị ma libe libe libe libe amda agwụ koloka ma ihe amda agwụ koloka ma mmadụ gị toni ha alịghị ọrịa na obi a na-enwe alụmajọ ma akpa ekichi onwe achụkpọ oge otule ji achụ nwa alibe ọrụ oge a onwele ya ayụmada ime ama ma akwọgba abụọ ihe na ihe ka

ama ma abẹ náà kẹ ẹnẹgidi london pẹ ẹnẹgidi saudi ayé dẹ alùpùpù yìí yìí rọlá máa yìí alẹ́ máa ṣe yìí rọlá máa yọ yìí ìbílí ìyá ìbílí yẹn ni ẹnìkà mẹ́dùn ẹ̀kú ẹ̀kẹ́ ẹ̀dẹ̀jú tọ ọgọ́ ìwọ̀n àṣìṣe kìíní ìbílí ìyá bá dọjọ́ ìwú ẹnìkà mẹ́dùn ẹ̀kú oke na ruyo ta bonu yele eto imobe imibe igba albonu yo monu blele ya ruyo teke o albonu yan un ya ruyo teke o ye to ye ke chu du du wa ruje ngatomo we ke mu toro ka yele ha ya bi awon chiki go ye yele kana azamu li yila aje ngola de e aje una na tuleyi idepe yenihi uye nkwa de talgbonu yele ba shale ti gbeke aden one ke chunu yuye ke ti gbekwa bu yima mele emdo go nwa wa li pele wena da tu gbele yehu taki chini lu yewa emu yewu do aye yehu emu da tane yehu mole ya mudabi emu yewu da tane yehu mo ya mudabi alo nkoma idin idepe ihe na ihe ọma ebe ahụ ịchaka cheneka mere ugwu iruruba akọla tona one ka meda nwe were ji ụtọkwa ike wa ekpele tabakọla ma mata ama dudu ewe tabatele nini takwa mi me nke a wele me nke a kpele dede me nke a dele e wele ko ase yi ejo we na ni gbele to na kola tele eto unhe gbo ola da won yi o ha mgbe ha wee mgbodo uwe enwetini enwetini enweduda mịtọ emedaba ile e nwebili ya n'ihi oluka ata ata egwu ọgbọ ma ha chee alụgadigwe ga adịrị m oyi ọgbọ ịṅụ ma ike eti ọgbọ ịṅụ ya wuo yuwe egbadu iyi enene kwara enene ka elefela amị mmiri ama nnu Allah akbar ije ki kwayo ati ebili ne ma dojo ikwani imu jẹunduwa igwana ibogu pẹ́ makinuka ṣunuka ṣunuka imu dàbí pàdé àbálẹ̀ ìbílí ẹni hì ẹnẹ̀kà mẹ́rẹ́dù ó yẹ̀ ẹ́ turukú ẹ̀kẹ́ náàgùn ń egwu ole ka ite weke yuru ewu agụ ọma ike ewughere ịba egbebe ole nyụrụ olele akpụna egbebe ahụ agwa rịrịrị onye oire we mami condition eleni wa maluko wale di tele le mego kwa kuna ngele mego na ngele ngo mego abro la ile taku wa wee gwa rulo rule lo gane yi ji ngem da ya ye na kwa we ochole le agba ochola ngo ocholo blu blu ni olele ha ki ogele ngaro yo ide ke le pohun de ke deke lekponwu deke lekponwu ogboke adọọchụ dọọchụ ha dị dọọchụ kọ ìchinekwu náà pàpàá ẹni àti ọgbẹ́ ìwọ̀n léhùn dé ile so gbadu ka ha kò bá ọ ẹ̀hà dọọchọ lango ọ ẹ̀dùmáyọ ọ̀nàbùlẹ́lẹ̀ ẹni ó léhùn akúná ya nihi ebili bi iche adome o ebe ebili iche aka adome ebili ihe dị onwe iche igbe ụgha iche ike mụbọgọla ihe gị tẹwọ mọlẹ adọjọ imu wọn tunyu kódàtí pọ mọlọ bilẹ ayé wọn máa àwọn máa dojú inú máa ló máa bí abi ihun yọ kí ọmọ bí yẹ ni ọmọ kẹdẹ àmọ ní ilé asukata ní ẹtì wọn àmọ wọn máa àyàkà ọmọ wee mamale dodo ha ya mu ha ha yo mu tangi mu da yo be ko mu maya ebe mole ebe ko mu maya ebe mo idepe ni go amoma amoma amoma yo mai ameme amemo yida aka mai amele ba lu mu pa ina bu nga ko mai le ye ni de ha omele dɔ ha gbogbo ɛdɔ ma yɛ ɔmɛlɛ yi ɔmɛlɛ bi wa do yi fɛmuru dɔ ha nkɔ ma nko yi ayamuru dɔ ha yamu nkɔ ma nko yi wa atubɛkɔ alehi ma sakorɔtɛn azima okuta eleba oyin jɛn n'oji ŋun jɛn oji ŋun kɔnkireti abi jɛn oji ŋun kɔ mɛmɛlɛ aleju kima ne maa ni ke ika wo hɛnya kɛrɛ bɔ yamu dabi awo yin bo kija wo a se ba da dabi sani ba da alu kija

tọ́ abàmẹ́ máa dúnyí ní ẹ̀kẹ́lẹ́ àdọ́mọ́kẹ́ ilẹ̀ náà máa gàmà àbúdà yé mi àmà ìṣọ̀mọ̀ yóyé ẹ̀ǹkẹ́ hápùn kí ẹ̀rẹ́ àwọn hápùn ké yẹ́tọ̀ ẹ̀ǹkẹ́ hápùn bá ni kí kàún wẹ̀n ìyẹn hmm, kà bá yọ yìí ìlú òun á lókè yìí ìṣínígbọ̀kọ̀ wẹ́yọ ọjọ́ ẹ̀ kàún kagbà wọ́n yà abe mudu nwehu yi eoma bi eoma doha e ama mai doha ngeke ya melegwa ji buka ke amel to magedi ke bere ngamegin ko ma yo moy mi ke bere dungu ma ai mi ke bere dungu ma mamuda ba yi bu ke bere de mamona daba mamuda ba omo al kuma chadwa ma dabi ma ya chadwa kiti amasi genu male amati ni kama ke lu ko mai ma amati ni kama ke loko mai ma le ale ni mo wona ki le ku e gwadu e an gele ame ko no mai me kada chi e bo kada chi omo mamra mai ka ola gede ba ni ki e mi ngi lera mai kuma ye jali gede ni o mamra bi oyin ama mamra bi oyin ngani kekele iguma ingona bi ngona ogele ngona ma yeto be ken gede be kama lu kama bo ya be tunke ene ene ma anyị na-ama agwọ ekeberi enwudu maka akpa ịkọ ma echeka maka agwa ma ọhewa ịgwọ hei ma mụkwu ọmanya maduduhu ọha nchekọda ukwu ọma kekele nwọdachi ọgbanwụ ọha nchekọda ma mụkwu meji ikodu ama mụkwu meji eji ikodu ma kai akpa agwa enyedeghị abọla anyị leta gide anyị فصدق قول إبليس فيما صنع بهما فاستعدوا عليهم الكهف ẹ̀hún dúkìá hapun gbakúṣá ká àpáyẹ́kó tó ìgẹ̀síkíá ga yíò ní ka mi mínú amẹ́lì galí mẹ́ àbí ìgẹ̀síkíá kàwọ́má mo máa yẹ́tọ̀ àmáyádẹ̀lẹ́wàjì àmáyádẹ̀lẹ́wàjì máa yẹ́hún ma yẹ́hún máa dùwàjì ní èdù kàbà máa dù kàbà ma máa múdù ma mólí ma múdù yọ́kwá máa olí fa fa ohun anya dị nkede ikerebo ụmụ amụrụ jimoli ama jimoli ọmọlẹ́yìn ìbílẹ̀ iwa akẹrẹbọ iwa akẹrẹbọ yẹn ni òun á tìkù ẹ ṣẹ́nkù ẹ yẹ òun á tìkù ẹ kú ẹkẹra tóró ń ẹ̀ṣẹ̀tẹ̀ ha yìí èyí mú mi ẹmúdà sí ní ṣe òun mẹ òun á tìkù ẹ kú ẹkẹrẹ ló òun ẹmúdà ehe òun dojúkà nínú yẹtọ bẹ kí tí wọn lọ wa tó wọn nọ ụmụ yọdọ yìí kan ní wọn gbogbo ẹdá gọmọ wọn ojika yìí kan ní abẹ yìí kan ní ìbílẹ̀ ẹtọ ìní ìbẹ̀rẹ̀ òmìnkà káfíìrì wọn ẹ bụ yìí má ti káfíìrì lẹ́nu àdó yìí kan ní wọn múnà yóò yí omi omi atsopọ̀ yọ kìkì ó kì á kùn ní mú ebili okun tewe abudu kede olone duke jebili okun te ima chojo ki gben eneke agbedo mon adojo ka weyin gbogi wa si bada wonjo ibada ehun ti a se wonjo eye we eyan mo leyin wu onye ebili wu gbon ida chajo ma oye kai ebili de we mame ida chajo ma oye kai ebili de we mame ayi ni take ebili nyamo imabu dukiya le tolan aro yegire ba ide ama chale ba nebi isa yoyo anebi isa wala kaba ina dukiya jenga do leti ban eni ka al kumetra ado yo ona dugo ngemma taki nyamo yibo anebi isa nyam ko yola ay mo yibo anebi isa abi ya kerebo lukete ado yo ya gbe anebi isa ke taki akwane abi kwane ijale don igbomedo ihe ihe igbo nwee okwu oge onwe agwere abụ na akụ anibi isa aba ya yi nwa anibi isa ala ele ya ete mda mda anibi isa wee chuchuchi onwe nọ onwe ndị mela dị ugbo emi ugbo egwu nwe egwu echu gwa ka mee agwụ n'uyi onwe egwu eyi emda anibi isa wee chuchuchi ba leisa li ileika ha jetun onwe ndị mela dị ugbo emi onwe nne ndu ati na ugbo emi tudenwuta uwe kaka maka ịrara e ọjọọ ama adamara ọjọọ

ẹ̀dọ̀mákídẹ́kù eh, omi máa jùgbó ẹyọ kìdá bẹ́ẹ̀ káàkpà lẹ́mà ṣe jẹ́ sí ẹnkùnà tí ní ìdọ́mọ̀ alébìnú yẹ́ ní ọ̀gbà wẹ́dùhù yẹ́tọ̀ ẹ máa gbàrẹ̀ ẹ̀hùn mẹ́lú ọ̀hánkóhùn ayọ̀ yìí ẹ̀hùn ya gida gope ye ni ewu melu kun ale du halaka ma ni bi adam ale do mo eta on mi da ka we ko ngeki ige mo ngeki ige ke mo enwe we won yo ka ni bi nu ga gini nu ka wa gini eta ege ati ni ke ede le ki ku iyi gi unge ka ni ye e, e le ni ati e ege eh ete gi unga ka wo yi ikele gen iyi gi unga ka wo ni ile aka ege ewu ga du halaka ma ni bi adam ale iyi gi unge ka wo ni ikele ege ngani bi adama ngani bi nuhu yani ke ye ke ka ka mini ke la yoto ko nge ka kunge ka ngwe ni si akini oga e ka ma do akini oga e lo e di nfu do halaka ma ni bi adama iru oga e lo le ba e le singa me ni ninu to e en le je mu de we kama a'udhu billahi minash rajim rajim le ko e ba de e ba to en

kewa ka ma nwale iji ge ni kìí lulu ngeli ahale ngoga elu akụkọ lẹ́yìn ònà láyé rẹ̀ yẹ́ na ke yẹlẹ́ ẹ̀ṣẹ́ ju uhu ina ju huhu a ne unwe nedu da adama bi haljana te to da ala unwe ni gede ju ha tọgbọ ma níbi adama ba isha ne ju huhu meba ngori ya ọjọ gẹ̀ isha ne ju huhu meba ngori ya ọjọ ke gẹ̀ alùkẹ́ alì kí nẹun dé ìtakwàmì inẹ kíkọ itakwa yọ ìtakwàmì chenwụ nke bili gbera gbere anibi na oti ọkọ kụnkụ ngachi ya yaba na fene nwechi igbere anibi musa alayhi salam yeni musa e, ihe anyị nkwa e oyi oke a etabali me nwoke ya machiri akọla tel guruge onwe sorenda wekpo oyi akọla wekpo dụba nke

musa ni nga ya bu ko bojo shi o musa abu nko yo sha ali kuma cha chulukai o yo bojo nko ya kola ya ojo ibili ngo kumi olowo to ke mo le hin ro o anibi musa e bi lugbo ole ibili ba apekwe gudu ba amaba ka oko ka tẹ́hun ṣe kàgíní aníbi adama ohun àkàgíní kí dàní kú kí wọ́ ìhun ẹ̀wọ́ ni kẹbẹ̀rẹ̀ aníbi adama ohun kì ṣe bìlì mú kì tẹ́tẹ̀ ìdọ̀nà ìlú tọ́mọ̀ iyi kẹbẹ̀rẹ̀ aníbi adama bá iye àdúwá ṣe ń aníbi adama kí aníbi adama lẹ́wà ọ̀bẹ̀kọ́ làákùn òní gbódò ohun ìyúgbọ́ aníbi musa ẹni ọlàkùn ẹkú oṣ ani musa nga oche eje ọla ka oye ka deo kebere anibi adama wa alụ ya gwele wa kweke adụ aji ngele o ini musa ọla ogun ya wa ka deghi lem asjudu lahu hayyan a asjudu lahu meyita egbagide yu ma kwụgwọ ma gwọta na gili gwu na onye agwọ gwa idoi kọlọ mụ na-ere mọgụ ma adụmọ mi chetọla anibi adama li cheun gide yu ma gwọ ni ịṅụ m dalụ gili gwu na anya gwọ tọ unwa nabi adam anabi musa alayhi salam tuma kala iblis ya musa unwa nabi musa alayhi salam on ko ibili ma do yoruka ibili yeni hi uche ku eye ye ye won ba ye un ale gbogbo yoruka ku aba ye turuku eye nya ologu gbabo yoko yoko do la ba won ba fadhkurni inda salat la ahliku fihinna yeni wekerea enga meta na mɛ mɛta kun ati ni kun kɛ kun wa a b'a yɔ lɛkɛ ni mɛta kun e kun wɛyɛ kuwa kɛ naalu اذكرني عند ثلاث لا أهلك فيهن اذكرني حين تغضب فأنا وحي في قلبك وعيني في عينك وأجري منك مجري دمي يعني هي وكرياون ونعتني كوي كنارياون ẹgbà mẹ́ta nígbà mẹ́ta wà náà rí àwọn èèyàn ṣe ń kọ́ yà kí ni wà á rí àwọn ẹgbà mẹ́ta lẹ́bàá wẹ́lẹ̀gbà yìí Number one ele eh, egba duu ko ni wedo ba wokeri ang egbale wokeri akụ nwe ibili edefu egbale e ni wedo wokeri akụ nwe no egbale me unwe eh, ejeje no abe e chokedo abo olinye ewu mo eruchogwu eruchogwu abe echele wa ile e du ngegwo ma chi wa ire ẹgbàdo gbogbo etí ni wọ́n dùn ọgọ́lọ́ ṣe wá ẹ̀rọ musa lekeni ní ẹ̀ṣẹ̀ wọn adùn wọ́n ẹ̀rọ wọn ayinuka ní sí àyè nùkà ẹ̀rẹ̀ èyí wọn bá ẹ̀rẹ̀ yé wọn ẹ̀yà ẹ̀ lè yàn ẹ̀rẹ̀ yé wọn ayé yé ẹgbà lẹ́kẹ̀ tó ngbogu ke ke bi ala ngola wala nga ngada ngola ala yi angola je kuna a kuna bi obe we ne ki no kwa ro yune gbale egbe we ne ki no kwa ta une gbale tura ngola gbale me mu ya me gbale yeni hi we be ya we ani bi musa hina talki zahaf ku e ma ku e dogbo ogu ku anya na oyo meba weri ya gbale were ya nwe gbale turu egbale ba we na awa ọgbọ ogwu e ke ju ekwe n'ụlọ ru na adịba ahụ nwekwa agwa ya ma ma egwu ihe gwala ọkọ ọka gị ịmarụkwa adị ebe ahụ ọgụ bụrụ na akọla ụyọ ọlọ ibe ele nwa ogele ọzọ nwe ka gị n'ihi ẹ̀dẹ̀kẹ́ta ẹ̀lẹ́ wọ ìyá kan tó jáde sí mìíràn àtàn lẹ́sẹ̀dì bí that maharamin onúbìlẹ̀ dúkì máa tọ́ ẹ̀ ìṣẹ́ ní kí àtọ́ àmàdọ́ ọmọ ayé pure ẹni ìlìfọ́ ẹni ṣe gẹ̀ẹ́nìbà wẹ́pẹ́lẹ́kẹ́ ẹ̀yọ àmìn wẹ́wàkúlẹ̀ ẹni wẹ́wàkúlẹ̀ lámìn ẹ̀hún dúkì àmú ẹ̀dù akúlẹ̀ lẹ́wẹ̀kẹ́ rí ni àṣekọlọ ha ilẹ̀ ìka wọ ka ilẹ̀ umado wema ja wema ja kanibin wema ja karelen no wema ja kwa kolongi cha kibenga domo nu yesu alkuibie wema ja domo nu ngadi bel dibewe ku ngada atede le ngadi ye le ngada tibie kwa chini ria ele e umoto merujile class merujile ubo duku me ya ja meruji yenu kere ya hunye domo enga meta kere ba ngeche do operation ibale so wekana ria ngibale we ria ngibale wa ikali wa yin

manabi sallallahu alaihi wasallam yani ibili da komi amma akwai rukunin mace a kini ojo a te komi ce ume ibili mi ba mudugoro e ama yenu idake ibili mi ngode ibili gen tudale ni kichu kola kola ke ibili a ce ba ini ke ngoshu kola abana lo yemi gen to mi ko ha ibili ya olo gbe men tudale kola je do gba tudale ibili wa golo dan ibili ya ni bi muda olo gbe enyi acha na ọkọlọ aya ọkọlọ enyo nke ha ha ya ga alụka ebili ikpada gị hụ iche bie nenye ebili ikpada gị hụ wee chie alụ ka aka ihe achi enyo eche ihe wee chie amụna edo ma ya ma ye inwe amụna edo kelee wee che take nwa nyonyo na gara ga achọ ebe salama ka ne chini kparuka ka mụne abịchọ jama na-enye wa aga ga-egwunye oyi ekwe yele ọ yechi enu abịa m dado jama na-eke elegbọ na abayọ eyi ejini here ọmọ ome ọkọyi nebu iche ọnụ emi oto ya te nini iye e kpata gị ahụ machi ike chọ eyi adọjọ ka oligida gị gbaligba onye anya amụna ararị oliloko onye do akpa kwa be nu nga ya duli kede ilo abe do be kwane imo unka yundu imo edo nika uli anya lo ayi medo ndu nika ke anya lo li ilo edo unje kwa oyi enwa mu na ajo ki asulu ko enwa mu na aja chike uli ya egbe egbe jojo ma okuta jojo ma edo unje kwa be ya hu ẹ̀dọ̀ ndị dị ikere alụ ọka ọka egite igbe awa <laughs> na ṅụwa anụmọkwụ na adịgịlele lọki omumene ọrụ ka o agba ọrụ ka akpọrọ ka lazia egbe lọki kedahulu hu ha abene ga-atọgo ya ewewe ni ya oli ka ede ka

abụghị maara re ole ya abụ nwe aka nwee chukwu maji amakwụmachi maji mana eni no ichọlile nye nege kabiba oyorọgba eke alụ ole mi sojoji ole ya sojoji la akụtọ anaha wallahi nke ma jimi kọda ndọ mụ shekwu moli idu ane mebili ya tọ weweta weweta weweta weweta oli jada ya jengwe kwọnele yongana di 40000 nwe oyodokoyo 40 40000 da alụ nwa cɛn ko yɛ mun du wa kɛmi fo thousand do ko ka yi doli lɔ waa jɛ n'a ko ikpi be ipi be kɛ a kɛmi si pɔpati yɛ na cɛ o ba ta ba ta k'i ma yi gbe do ŋa lan kɛ a go yɛ e tɔ ikpi be si ikpi be si yanni e waa do a sosi yi ɛ ɔkɔlɛ tolu kun ka kɔlɛ si kun ka ma li waa do a sosi e ni wɛlu kɛ go ŋa do a ŋa cɛ nɔ kɔfɛ kɔsɛ ŋa kɛ dɛ ka mɛ a rɛ wa so ni commission kun ka ca ne ko yɛlɛ ní àmà kébìlì ilẹ̀ yìí tó ẹ̀nà ọkẹ̀ ẹ̀dẹ́ tó ẹwọ ẹ̀kẹ́dọ̀ ọ̀ṣùn ẹ̀ àmúdàbí àmúdàbí lè tí ní mẹ́dọ̀ dáta nì èrè wáyà gbọmú nẹ̀mà ẹ̀ ní ohun jíjẹ jíjẹ dán alùkò má jẹjẹ ní ibà iye òun ayá kọ̀dá tí làbìlì ẹ̀ ní àkọ̀dá tákìbìlì ṣe ní kú yàbọ̀ òun pé bìlì ṣe á nà òjà báyìí ni ìyàlẹ́ máa jàjàjàjàjàjà tákì ìbílẹ̀ ìmé ìbílẹ̀ ìdùnnú yìí mú wọ́n mánẹ̀ ó yé ìbílẹ̀ ìrìnà kí agbèbùtò akúnyí ìbílẹ̀ àlò yìí iye ìbùtò bí mú kóyá lò ń pàyà kẹrin ni òun á tẹ́kẹ́ lólé lọ́gbà ọgbẹ̀mọ́ ni máa yẹ òun á lólé m ló ìbílẹ̀ wọn

ọkọ̀ nwụta ya tonye keta nwe Ọkọ ya ichi ụba ya me ya mipilo chi ilipi wọn lọkọ gẹ imipi mo tètè mo chekwa ní ibi lọkọn igò ha ọkọ yìí bá bàbẹ kí kó màkí ọkọ kí kó ibili wọn le du wọn na ṣẹ́dàwọn gina ọ ṣẹ́dàwọn gẹ́gì nẹ́yìn kẹ́lù ṣẹ́dàwọn lẹ́yìn nẹ́ àtàrí wẹ̀lú ní ẹ̀hẹ́ ìṣù ẹ̀dẹ́yìn ọkọ̀lẹ́ àwọn òṣìṣẹ́ wẹ́má dọ́kọ́lá àwọn òun ní ọkọ̀ ìṣe dẹ́yìn má dẹ́ nílẹ̀ wẹ́àmà lè mánéjì ńlá mánéjì ńlá rọkọ́ ya tí ó kọ́ ya kú lè ṣe nínú méjà kú nínú yẹ́wẹ̀ dàbí tí abdulkẹ́ ẹ̀dẹ́ ọ̀nà àbẹ̀kọ́tẹ̀ náà àwọn àdọ́kọ́ ẹ̀ no

onye ọmụnwa nri menwụ omibili ifa oyi ọmọ nri ne ma ị na ya abụghị ọmụnwa ya dọmụ kekpa bịa oyi ngidegide ga hapụ n'ihu omibili aka amakwa na ụjamụ ba ụjamụ da kemị abụ yamu da ọchị hụọla ihe retane ihe achigide rekijitane ihe nwanne achigi nwanne onye nwe alụ ka ị nye ihe onye nwe adabịa elu kpa ife nwa lelelelelelogeni ibiliyeri wee mụhụ yẹni wee mda mụweni eto jita ana shaitan nụ ibiliyere jita awwala marratin ghadaban egba ka wee yuru riba uwe do udi kenne ihe do iba unge neda falam yakun li alika sabil awlachi nwe ya chen

وجي وجيجي تعالى دموا يجي قايوا تبريل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك صلوا على النبي الكريم Thank you.